wá ní kílè pàṣẹ. olówó lè tún tálíkà sí. de malo ti máa padà níbẹ̀ mi ò gbọ́ a bá rí tí a bá lò kó See tó bá rí tí ẹ bá rí ọmọ yẹn kẹ lọ kẹ lọ kúrò àbá ẹwà àmọ́ ìwà kan tí ẹ bá débi tí lè bá rí bàbá ẹ lẹ́yìn. reason tí mo ṣe láìkẹ́ alákìkanjú akíkanjú ọkùnrin agbára yìí ìwọ ìwọ gba ìyàwó ti tèmi ó gba ìyàwó mi ó tún gba ọmọ ìwọ adopt ọmọ ti tèmi ń fún ní gàrí mu. ìbádẹ́ ti máa ṣe ìbá ti máa ṣe torí pé ẹni tó ṣe lánàá ó jẹ̀bi ẹni tó ṣe lánàá. ìwọ ló lọ mọ ó dà ogun máa pa ẹ ni ẹ jọ jọ oṣù mélòó ló fi lóyún. oṣù mẹ́sàn-án náà ni. ìwọ ń bímọ ṣọkùnrin máa ń bímọ ni. gòbè kí ló ń ṣe ẹ oníṣọkùnrin máa ń bímọ sí gòbè ó máa ń bẹ o tó máa sọ̀kò sọ̀rọ̀ oníṣọkùnrin máa ń bímọ nǹkan tá a sọ. ẹ máa ṣí ẹ ọ̀gbẹ́ni ìwọ bẹ̀rẹ̀ tiẹ̀ nìyẹn lórí ọwọ́ ẹ náà àlọ ṣí ẹ quiet ṣe bí wọn máa ń sọ pé ọkọ làlámẹ ọkọlà ní màlẹ ẹjọ irú ọkọlà wo ni pè tiẹ fáìtì bá dẹ̀ ti máa ṣe ó dẹ̀ dùn mí gan torí pé mo ti gbàdúrà pé mi fẹ́ jẹ́ kí ẹ̀mí èèyàn tọwọ́ mi bọ́ mọ́ because ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ àìní ìdáríjì ni o àmọ́ mo dáríjì ẹ̀. inú mi lọ sí ẹ wo John mo fẹ́ máa wojú ẹ. ọdún tí bàbá kò bàbá rà ojú ẹ̀ náà kò dúró bàbàdà péré kò dúró wọn sọ fún ẹja ẹ o dúpẹ́ lórí ariwo tó tán ọdún àbí ìrìn wọn kọjú sí kú tó bá fẹ́ pa tó tán àyè ló kọjú sí yìí o. ó dùn mí fún ẹ ó dùn mí fún ẹ gan ó dùn mí fún ẹ gan àmọ́ má tún ṣerú ẹ mọ́ o má ṣerú ẹ mọ́ o torí tó bá ṣerú ẹ a máa dájọ́ fún ẹ ọmọ ní gift kan láti bá ayé wá kò ní bá mi tra Thank you. Ẹ lọ́pàá sí yín. báyìí sẹ́ àwa ṣe eré wàá ṣe eré èmi náà máa yọ ságbó yẹn ó lọ máa yọ sílẹ̀ fún ẹ lọ. lóyún kí ló ṣe lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mo bí ẹni kí ni òun ṣe ní ẹgbẹ́ mọ́tò mi ṣé ìgbà tó fẹ́ mí kó olórí burúkú tó mí ṣé ìbẹ̀lẹ̀ ẹ̀kọ́ lóko tó wà mí kọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ti tèmi jọ ṣé o ò tẹ wo bó ṣe rí ni o rí bó ṣe rí àtọwọ́ ẹ̀gbọ́n àti gbogbo ara o wá dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ti o òun ẹ̀ ló rán mi sílé ló fi mí búgi ló fi mí bọ́pẹ́ tó kí ló gbélé gan sí pọ́ńpọ́ lòlòsí tó gbélé ìpọ́sí tó gbélé eléyìí ni mọ́tò. official letter ẹ̀ẹ̀kan kọ yẹn máa minute máa fún ẹ padà then oh hello hello hello jọjọ nkẹ padà. ibi ọmọ bá mi àwọn ni mọ́tò sí rà dáadáa mọ́tò wẹ̀rẹ̀ tó ń gbé káàkiri. ọ̀pọ̀ ẹ̀bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀bẹ̀ èmi ẹ̀bẹ̀bẹ̀ èmi ẹ̀bẹ̀bẹ̀ èmi èmi kọ́lẹ̀ tí wà pé mọ́tò rà dáadáa. àwọn èèyàn mọ́tò wà kí nígbà yìí o. ló ṣe. ìtì ẹ̀ ó dẹ̀ tún dẹ́rìn tọkọ ẹ̀. ok kí ni eré àgbẹ̀ yẹn kí ni eré àgbẹ̀ supermarket tó sọ yẹn. ẹ sà supermarket wà níbi alẹ́kùn odò yẹn níbi cathedral church ibẹ̀ ni o. alẹ́kùn odò right just stay there make sure pé o hold on to the person kò bá àjọkùnrin àbóbìnrin kò ṣàgbọ̀dọ̀ lọ ókè sà ẹ wọ tí kíkọ́ mi gbé ká mi wà ní òtẹ́lẹ̀ wọ́n báyìí mọ́ ní òye wọ́n mọ́. alright má fún lára o ok yeah. sọ fún wọn ní kò máa gbé mọ́tò mi lọ pé pangolo eléyìí mi ti tú sísè lọ́wọ́ èmi ti gbé eléyìí náà kò sí kótó máa ṣẹlẹ̀ ibi ni máa wà wọ́n ò lè wọ mọ́tò yóò ní kú omi ọ̀dà mọ́tò yóò ní kú omi wọ́n kò ní kú omi mo ní kò sọ fún wọn sọ fún wọn ẹ sọ fún wọn. ẹ bèbè bèbè ká bèbè tó oh, ní. àánú yìí ló ṣe mí àánú yìí ló ṣe mí o. má jẹ́ ká àánú mi ṣe ẹ́. Ah wọ́n nú ẹ̀yìn sínú tẹ̀yìn. kò tọ́ wọn ní egun tí ọba ní egun ó sì yànnà. hello hello hello enough enough enough greeting ẹ̀ ti now eh, gp olówà ní jurisdiction um, aleko wọdọ yes ok ọmọ tó máa ṣe ọmọ mi wà ní supermarket fún mẹ́rin wọ́n ti mú ọ̀bẹ ọ̀bẹ yẹn wọ́n dẹ̀ fẹ́ ṣe é léṣe one minute ẹ̀dín láti débẹ̀ sí wọ́n dẹ̀ pọ̀ lórí èèyàn bíi sixty nínú nìkan they just have to move down there ẹ ṣòro tó bá ti ibi ibi ibi supermarket ò jìnnà síbi cathedral yẹn ibi ẹ̀gbẹ́ ẹ̀ ló wà okay then go move our instant response ẹ káwọn náà máa lọ síbẹ̀ káwọn náà lọ ṣiṣẹ́ tiwọn all right o ṣe. the next minute tí mo bá bẹ̀rẹ̀ má ṣe lẹ̀lẹ̀ o. èmi náà lè yàn èmi náà lè yàn èmi náà lè yàn tèmi o ní ìyẹn mo lè yàn tèmi. ìgbà mo fi go shoot èmi iṣẹ́ kan wà lábẹ́ òògùn tó máa sọ pé báwọn ti ṣe jẹ ta lọ́mọ yẹn gangan níbo ló ti wà ta ní bàbá ẹ̀ lẹ́yìn tó gbójúgbóyà tó bá yín létí bàbá ẹ jẹ́ káwọn ká lọ ṣe kí nìyẹn fún wọn ẹ jẹ́ ká kí wọn lọ́sàn ká kí wọn lóru ká kí wọn dàjí ẹ jẹ́ ká mọ̀ ìpa àwọn tó yiná pé ní sàlótì kò yé yín. bàbá ọ̀rọ̀ nígbà tó sì sọ síbẹ̀ ṣé ẹ̀yin tẹ̀ ṣe lọ bá ìyá jẹ́ ká kí wọn bóyè sọ yẹn. ọlọ́ka ìṣe wọn. ẹ dẹ̀ mọ̀ mí o ẹ mọ̀ mí náà o ẹ mọ̀ pé kùn ní mi mi kì í jẹran àti jẹta mi ò gbọ́dọ̀ jẹ́ kí má mẹ́ràn lórí tàtà wa yìí ní fìdí tàjọ sọ yẹn ṣé yìí ò mọ̀ pé ṣé tó bá ti ṣíwájú òun ló máa ń gbé fèrè àwa ní nọ́mbà wa ibo lọ́wọ́ dèrè tiwa o tí yóò bá wù wá ká jẹ mẹ́rún ẹ wo mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tọ́rọ̀ ìjíṣẹ́ wa ọmọ yẹn ò mú nǹkan kọ́ ọmọ kékeré ni kí lọmọdé ẹ̀ mú ọ tó bá jẹ́ wípé ọmọdé ẹ̀ dákọ̀ wọn ni ó ṣe mọ́ wá mú ọwọ́ rẹ̀ báyìí á lè fi gbé iná sókè òun gan ṣe tó mọ̀ pé iná dòun lọ́wọ́ ibi tó tiẹ̀ ti wá ti wá gbọ̀ngàn ìyẹn tí mo rí pé bàbá tó bí lọ́mọ yẹn bàbá ẹ̀ kọmíṣánná ni ìyẹn gbọ̀ngàn ló ń jẹ́ kí mo fi sọ pé kẹjẹ́ ká pa lọ́rọ̀ yẹn. ooo aláì aláì ẹ ti ń bínú bí mi o ìsílẹ̀ kan ni mo ti sọ̀rọ̀ ju o ọmọ kọmíṣánná ká ní kọmíṣánná kan lọ́mọ èmi ìyá gbogbo ṣé mo wàá rú ẹ̀ ṣé mo bìrì ọmọ kọmíṣánná àgbà kọmíṣánná àbọ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ títà rẹ̀. ẹ ẹ ẹ ìyá gbogbo ò ó wò wípé obìnrin ló bí wa obìnrin ló wò wá dàgbà kò wá ní da kí ìyá kó máa yan òun ẹ̀jẹ̀ ìyẹn ló jẹ́ kó máa pa òun wípé ká bá mi ẹ wò ẹ má jẹ́ ká bá mi ẹ jẹ́ ká gbàgbé yẹn ṣẹ́rí iṣẹ́ kan ti wà lẹ́yìn sọ ṣẹ́rí díẹ̀ tí mò ń sọ yìí mi ò ní fẹ́ kí adébẹ̀ká fọkọ tó bá ti di ní ọ̀tún náà ní nǹkan bíi twelve o'clock àmàgbéra láàárọ̀ ni by six o'clock nírọ̀lẹ́ àmàdébẹ̀ torí bí tí mo sọ yẹn eh, ó ti ń súnmọ́ sẹ́lẹ̀ àti súnmọ́ bọ́dà even àti ń kọjá bọ́dà iṣẹ́ ńlá ni owó ńlá ni ẹran tó yìí ṣe tá bá ti wá ṣiṣẹ́ ìtàn mo fi ń dẹ́ ẹnì kọ̀ọ̀kan lórí pé ẹ má jẹ́ ìtàn ìpa ah, ọmọ bí báwo ṣáárá ti di gbogbo wa lọ èkó tẹ̀lẹ̀ tí máa jáyé àwọn ah, mọ́tò tá à ń lo ni mọ́tò mọ́ ẹ mọ̀ mo dẹ̀ jẹ́rìí ọ̀hún tiẹ̀ ó láìkí mọ́tò tí ó mọ bí wọ́n ti ń ta wàá mú ọdẹ a máa sanwó mọ́tò bíi mẹ́wàá kan olúwa máa lo mọ́tò mẹ́ta mẹ́ta lẹ́kọ̀ọ́ ẹ̀já kú sí gan-an nǹkan kan bíi tí gbogbo dédé mẹ́wàá bíi táwọn ọmọ wà bíi tó máa ti kẹjá wọlé fún wa owó gbogbo ìṣẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ owó fún ẹ̀ wọn lọ káwọn mẹ́ta dúdú kó síwájú ẹ̀ pupa ó tẹ̀lé funfun gan-an tó dé lóyìnbó kó nǹkan máa bọ̀ lẹ́yìn ẹ̀ mọ̀ tá a bá ti wá lójú ọpẹ́sọ̀ yẹn ṣe ní tí èmi bá ti síwájú àrùn èmi náà ṣe kí sèmi ti ìyàwó ẹ mọ kí ìyàwó bò tó jẹ ìyàwó kóńgò máa ṣe kí ni ah! tábà ti dójú gbòòrò ẹ jẹ kó ju wa ṣe kí ni kó lè kó mo fẹ́ kó ní kó ta títí kó ní pupa ta pupa kára yìrì ta yìrì ẹ mọ èmi fún alára mi yẹn gbogbo nílé náà kí wọn gbé sójú bá kójú mi wá lè kí má mọ ọmọ yára kí ni wọn kì í funfun tẹ ẹ kó kàn sí rẹ ọlọ́run. kò làwọn aṣọ àṣeojú kò ṣe ti wà ẹwà jẹ́rì ọ̀gá yìí tọ́lá ọmọ ló ṣòro kókó ọ̀gá ọ̀gá. So, nǹkan tó ń bẹ̀rẹ̀ láti sọ ni pé òun máa ń jìbì fún ọmọ ìlọ́lọ́pàá request fún un. Tí wọ́n kí wọ́n lòun bọ̀ ọmọ ìjẹ́, wọ́n lọ bọ̀ ọmọ ìjẹ́ o, ìtẹ́ ìṣe pọ̀ jù o it's getting too much o. No. No. Hmm. Eh, ẹ dábẹ́ ẹ má dà wọ́n lóhùn. Eh, eh, mọ́mí ẹ wò nǹkan tèmi fẹ́ nìyẹn ah, ah, odidi ọmọ kọmíṣánná kí n máa dárìn nígboro kó dáná kó bójú mu ah, that is what I want and I know my daddy will do it for me. necessity lele kí ló ń sọ yìí mélòó ni mo bí tí mo máa expose wọn sí danger èmi ni mo mọ level tí ètò ààbò ìlú yìí wà ó dẹ̀ tọ́ ká mójútó ìtàbàbí as the, the, you know the number one citizen when it comes to uh, security ṣé ó wáyé kó jẹ́ pé ọmọ mi náà màmá ẹ̀ ń bẹ̀rẹ̀ káàkiri ó lọ ó lọ sí supermarket ó lọ sí lẹ́kọ̀ọ́ no okay and please jẹ́ kó jẹ́ kó wà bẹ́ẹ̀. Ah, ah, ah, hmm, I'm just saying my. Eh, it's cool. It's cool o ti láti ẹ̀ṣọ́ already. thank you daddy. ìjọ tí ṣàwìrì. àkókò ah, fẹ́ pa ìjà ọ́nìkà káàdì ìdìbò láyé yẹn bọ̀ àjẹ́ ìdọ̀rẹ́ sí rẹ̀. Hmm? mi ò fẹ́ ariwo rárá mi ò fẹ́ gbọ́ ariwo lẹ́nu ẹnikẹ́ni hmm. owó tẹ gbé wa bí dà. mo lọ́wọ́ tẹ gbé dà. Ah! àwọn obìnrin ló wà ra mọ́tò àwọn obìnrin ló wà ra mọ́tò. Ah! ó ní ẹ ó ní ẹ ó ní ẹ wàá ṣeré ọmọ pé wàá ṣeré wàá ṣeré ẹbẹ di ẹbẹ di confam. àwa bẹ́ẹ̀ ó ti wà. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tí mo bá gbọ́ ariwo lẹ́nu ẹ̀ máa fọ orí ẹ̀ dànù. Ah! kí ni wọ́n. 美不家。 Thank you. question yìí ní ìjẹ fún wa ṣá. kò ṣe ordinary fọkọ it is a disgrace to me bí àdàgbé tún lọ mọ́ mi lọ́wọ́. òkè ah! <laughs> ṣé bí ìyá tó ń support ẹ̀ náà láàrí ẹ̀ ìyá tó wà lẹ́yìn ẹ̀ nìyẹn so èrò ẹ̀ tó ń jó lórí omi nìyẹn ẹ̀ tó lùlù fún nísàlẹ̀ odò láàrí lẹ́ẹ̀ nìyẹn àbí ṣọ́tọ̀ àbòkù ṣùgbọ́n mo mọ̀ pé bí ajá bá pé ogún ọdún láyé ẹran ògún ni ṣe bí àwọn tó kú ẹ̀ ṣe báwọn láti waste life wọn yẹn àtòun àti àwọn tí àtìyá tó ń sọpọ́ọ̀tì ẹ̀ sí náà ọ̀tá àmọ́ mi wọ ó wọ̀ ọ́ lára lóko tiẹ̀ wọ́ lára ẹ lásán mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan èmi àti ẹ̀ àtúntò kan ra ìbọn ọwọ́ mi ìbọn ì náà ni màá fi pa ọwọ́ mi báyìí màá fi pa àjàgbé. èmi mọ̀ ọ́ wípé the end there is coming soon. let's go. ọ̀rẹ́ ẹ̀sẹ̀ ń kọ́. ṣé Bísọ́lá ẹ̀ kí lè tó fi ń béèrè ọ̀rẹ́ mi ṣé. ẹ crime wà ní pé kí n béèrè ọ̀rẹ́ mi mo rí pọ̀ ọmọ gidi ni ọmọ tọ́tẹ̀ rí mọ́yàn ni mo dẹ̀ láìka àwọn ọ̀wọ́ àti iṣẹ́ ẹ̀ tó jẹ́ kí n béèrè ẹ̀ ní ẹ̀ náà. má béèrè ọ̀rẹ́ mi torí mi tí mo wọ̀ wájú èyí ò ní kó jẹ́ ká ṣe má sọ̀rọ̀. no mi ò ní ẹni tì pẹ̀lú ẹ̀ ọmọ kọ bí mo fi ìfún ni mo ṣe béèrè ọ. anyway well no problem ṣíṣàwà okay. délé tó bá ti dé láti Germany lálẹ́ ọ̀la àgbowó lórí èèyàn bí a ti mọ cab driver tó máa ló gbé àti rí arrival time àti mọ̀gbà tó máa kúrò ní airport tó káwá kan gbowó lẹ́ẹ̀kan sí big deal ní ara rẹ̀ orí ìdìbò. seriously abla ó ṣọ pé kò ní sí fọ́pọ̀ pé tó wọ́ wọlé because i have my doubts about this eh, operation seriously. káà kí ló ṣe é ọmọ kókó kì í ṣàkọpà jẹ anytime tí wọn ti sọ wọn pé details kan wà ní tí mo fún ẹ ní information àti pé anything tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan tó jẹ́ pé o lè ó yẹ kó yẹ pé o yé nìkan ah, ló ṣe ẹ tí wọn ti sọ wọn pé ó ṣẹlẹ̀ nìkan ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni as I tell you na so the thing be and na so the thing be ó yeah, yẹ ẹ ẹ I sọ akéèké wà mí náà. seriously akeke láti àárọ̀ gbogbo ọ̀rọ̀ tá a sọ ó sọ anything kí ló ṣẹlẹ̀ why why you not talking. What about the shit? àìsàn la máa ń jà sí pé má ti rẹ̀ la máa ń rẹ̀ lé. ọ̀rẹ́ àwọn ọmọ òun bọ̀ wá ó fi ìdùnnú yẹn. à transfer yẹn kí ó gbọ́dọ̀ mi. ẹ̀kọ́ sí nǹkan tá a fẹ́ ṣe ọlọ́run náà ló bá wa gbé dé bíbáyìí tó bá kàn wá náà mi ṣá mọ̀ pé kọ́nà ṣá tó bá dára náà ni gbogbo ibi tí wọ́n bá gbé wa lọ kọ́lọ́run kó gbàbẹ̀ fún wa you it's okay it's okay èmi náà máa fìdí tí mo bá tún gbọ́ anything ó ṣe bá mi kí gbogbo àwọn boys ẹ all right ó ṣe ọ̀rẹ́ yeah bye. Estás sobre la una. à ń ṣe àkáǹtì lọ́wọ́ ni kó tá a kó máa rí ni pé àwọn ladies yẹn rẹ̀ wọlé wọ́n ti dá ògbà àwọn èèyàn òbílẹ̀ ní hall wa lọ́hùn tá a ti máa gba owó so ìgbà tó gádẹ̀ ń ṣe àkáǹtì báyìí nígbà tó máa wọlé báyìí wọ́n àti wọ́n na ọ̀gá tó jẹ́ pé wọ́n na ọ̀gá tó jẹ́ pé àwọn obìnrin mẹ́ta àtọkùnrin kan tó so ìkan sọ fún tó ní ẹ lè sọ fún mi àsìkò tí àwọn àbọ̀bà yẹn wá sí ìwà lánàá. títí òkú náà ìrìnà kò sọ fún mi pé àwọn mẹ́ta ló dèrò ìyá ọkùnrin kan ṣe wà láàrin obìnrin yẹn wá dán orí báyìí ó wà pupa ó wà lára wọn. ẹ wò alájì ṣe rí àwa tẹ̀ ń wò yìí àwa náà pè ní SARS special anthropology school kò sí bí olè náà ṣe ní agbára tó tó bá sáwọnú wọlé nínú àwọn ọmọọṣẹ́ yìí daniel suspect ẹ kó lè bóyá tí ò wá síbi iṣẹ́ ní bí ó yà náà wọn tí wọn kì í máa ṣọlẹ lọkàn fún wọn sílẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó lè ní wọn wọ́n ṣe ń jalè yẹn bí a ṣe máa mú wọn náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ọlọ́pàá máa lè fi ṣe ọlọ́pàá kó o ti fẹ́ náà ọlọ́pàá òde lójókòó. what's your problem? kí ló ń ṣe gbé báàgì sílẹ̀ òun fa tébù. Eh, mo ṣe bí mẹ́ta làrò ni mo sì rí i pé àwa mẹ́ta làwa ni mo ṣe òkú káfílẹ̀ yìí ṣe kọ́bẹ̀ má bàa dànù. ah even small sense you don't have what's your problem? náà tún ní kó lè wọn fa sìgá wíwá yìí nìsín ah. láìsí mẹ́ka tí gbogbo ẹ̀ wá di because mo bí pé this very guy ó máa fún yín big problem gan má rọ ṣùgbọ́n ó ṣàwà òkè. Um, wíkà. bá bá máa bá o máa. Yeah, you go, we need just soft drink. mo fẹ́ lọ tọ̀. ṣé nǹkan tá a wá ṣe bíbáyìí nìyí. ẹ n tá wá ṣe bíbáyìí náà kọ olúwo gbọ́dọ̀ tọ̀ ara láìsọ ọmọ ọdún kan ṣàmà lọ má lọ má lọ má lọ. ṣe on me. pẹ̀lú kọ́ládé máa gbọ́ máa gbọ́ farabalẹ̀ ó mọ̀ pé mo sọ fún pé mo lọ sí Lagos State ẹ bí mo ṣe ń lọ mo kàn sọ pé bí akéde yà sí restaurant kò kí n jẹun kí n tó máa lọ mo ní bíbí ẹni tí mo rí mo team leader team leader àwọn olè tọwọ́ mi lọ́jọ́ tí mo bọ̀ láti London tí mo sọ fún ẹ òun gangan ni mo rún àti boyfriend ẹ nínú bẹ̀ kí ni mo lè ṣe bí mo ṣe kọ́kọ́ olókùn dàbí kí n kò kí n kí n fowó lè jẹ́ lu ìbò tẹ ọ̀gbọ́n tí mo lè ṣe àwọn bẹ̀rẹ̀ pé tọ̀ ilé mi ò mọ èmi èmi àwọn náà tó kọ ẹ ẹ smoke is not allowed ké ké kémi èmi náà wá sun kidney iná bíbá yìí ní sun iná gidi hmm. ẹ̀yin ẹ máa bèrè lọ́wọ́ wíta kémi náà máa bèrè lọ́wọ́ láìta mi hmm. bẹ́ẹ̀ bá bèrè lọ́wọ́ wíta wípé tọ̀ wíta kí la mu èmi náà mo bèrè lọ́wọ́ láìta pé give me the light. ẹ máa ṣàyè yín bẹ́ẹ̀ kémi náà máa ṣàyè tèmi inú tọ́lẹ́tì n ò lè wá kù. ò ní tẹ̀lé wọn jáde káàtì ẹ̀nìkan fún yẹn ń kó kan èyí ọkùnrin ọkùnrin kò tiẹ̀ ṣèṣe ọkùnrin pé àwọn ọkùnrin ẹgbẹ́ kan náà jọ làjẹ́ irọ́ ni ó dájú débi pé. I go and Google. Maybe what, what, what, what you care for? Waiter, I give you soft drink. Soft drink, you call more drink in it. Hmm. Oh, say more soft drink. Àbí I put drink. Serious. ìlú. Mo máa ń tajà. Ṣé mo wọ́n yí ní ìdìbò bàbá mi kọ́ níbẹ̀ ìlú? jókòó sẹ́yìn mi ó ṣàrírú ọtí tán mu lọ fún wọn lọ́tí tó bá fẹ́ iyekíye tó bá jẹ́ ẹ kọ sínú àkáǹtì. láti understand me? a ní láti kọ́kọ́ rọ̀ fẹ́ nu. ṣé a ti rí tó wà wájú wa pẹ̀lú tó tún kọ́ sí wa. ọkùnrin tó jókòó sí mi hmm, ìyẹn náà nice wo bí aláìwòs ṣorí bó ṣe wà yẹn ẹ èmi mọ nǹkan tá a ti mu tó bá lọ pé bóyá àti ṣáyé ò lè lọ fún wa ní estimated bill kò lè work ṣé o ti yẹ bẹ́ẹ̀ mú nǹkan tá a ti mu àgbo nǹkan tó sọ yìí mo ti record ẹ̀ tó lọ sọ pé ẹ ọkùnrin kan ló ní kókó wá létí àti bá lọ ń sọ nǹkan míì kò lè wẹ ẹ kó ti yí ẹ. orí ó ti yẹ máa lọ ó yí ẹ. ó ga afẹ́fẹ́. ó yà sílẹ̀ àwọn ẹ̀ wá bọ̀ ọ̀dọ̀ látẹ̀. adìrà kó lè máa wo afẹ́fẹ́ wà láyàtàlá ikú ẹ̀ ni mo kú lọ gbà bẹ́ẹ̀ ọlọ́run ó tọ́ ah, ọmọdé bá ti ń sọ̀rọ̀ báyìí bá fi pé mo nínú ilẹ̀ ilé ẹ̀kọ́ dáadáa babe wetin dey happen now ẹ ti pẹ́ jù náà látẹ̀kọ̀ ẹ̀kọ́ bọ́ta ẹ̀ sọ pé fẹ́ sọ̀rọ̀ wetin be all this one now ọmọ street làwa anywhere tá a bá jókòó a gbọ́dọ̀ máa maintain time tá a máa fi jókòó ni. ah bó ṣe máa da náà la bá lọ. ọmọ forget bó ṣe máa da jàre anything tó bá ti jẹ́ bó ṣe máa da ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ kájọ mọ bó ṣe máa da ó yẹ kó ti yí ẹ náà. ẹ nǹkan tí mo fẹ́ sọ wípé babes this way you dey do eh, no make any sense you no go bring out this kind of thing for public now eh we know dey house no they do like this for public. imagine ma o ní láti máa flash loot about to wà níbi tó jẹ́ pé ọmọ gbàgbé tágbára máa ń gbénu àwọn ẹlòmíín náà wà tíṣù gbénu wọn àbẹ́ẹ̀ náà. ẹ wò ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan ìlú hmm. ìmúná tó ah ẹ jókòó dáadáa kò sí ẹrù. àwọn ti já ẹni wọn yìí lọ ṣé lọ́dọ̀ ṣe fún wa kọ́ ti jẹ́ ká ṣayé lọ jàre. Má bọ́ ló lọ ah, ah. sí. cause the thing we are dey see na I no dey see and I no like am. Àwọn ṣe ẹ̀rí pé scammer wà bí yìí ni na no see say person dey go dey come dey watch us. Ẹ lajú yìí na. Oga leave person wey dey waka make she dey waka wọn waka wetin concern you concern that one. àìwọ òde yẹ pé wọn nìkan lọkùnrin láàrin wọn rẹ ṣe bíi kíní báyìí ah, ọ̀gá fìyẹn o. ọmọ gbàgbé pẹ́rù ń bè mí èrò lè bè mí o kò yẹ tọ́lọ́mọ kan ló ṣòro ibi tó wo ìkòkò ni mo ṣojú wọ́n ti ibi tó bá ti yẹ ká lajú ẹ jẹ́ ká lajú ibi tó bá ti yẹ ká díjú ni ká ti díjú tí ara ẹ̀ nà ń ó yẹ kó ti yí ẹ. kò sí ìkòkò digbí la wà hmm. àti pé wọ́n ti fún wa lájà. Hmm. ọmọ ìfisẹ́ tó ti lè á you said like this. ìwọ ìsítẹ́ àbíyẹ pé snapchat àbí instagram yìí ṣe wo fóònù. ah ó lè mọ̀. ìwọ wo owó tó sọ́nà ìdíbí wò ní snapchat ni. ọ̀nà ẹ̀sọ́ máa ra pé ìjẹ lọ́wọ́ kan ni. like seriously you're killing me. i swear. you don't busted my head now. ọ̀dà ni o dey smile you i no understand. padà báyìí kúrò lọ. ọdún náà mímú lògbò mi kọ̀ọ̀kan fẹ́ kò sí pàtó kan tó ń méèkì lára ọmọ tó ń pè lọ́lá mi kó sí àbí kí ló ní kí ló ń ṣe kó sí mi ò rí mi ò rí mi ò rí kankan tó ń ṣe ìwọ àti ẹjọ jáde fine you know wọn ni ọdún yẹn but at the same time kó máa order àwọn steps eh, ẹ̀ gbà mí tó bá ti ní kó ń ṣìnà àbọ̀ ń gbọ́ àṣẹ wàá dẹ̀ pé wàá pè sí wàá wàá correct ẹ̀ wàá sọ fún ọlọ́run pọ̀ pé má ṣe lè má ṣe lè wọ́n irọ́ ìgbà jẹ́ pé ọpọlọ ẹ tó tó bá gbé kò kò kò kò kò kò kò wọ rárá because me me me understand báwo ni wàá ṣẹ̀ṣẹ̀ máa lọ síbi kan tó dẹ̀ rí pé ó yọwọ́ kọ́wọ́ wàá lè pe ọ̀nà ìbọn tó má ṣe báyìí o ò ní lè sọ fún ṣé wọn ló jù lọ ni àbọ̀ ló ju èèyàn kan because kò yé mi ta ló jura wọn náà ẹ̀yìn méjèèjì. ẹ ṣeun mọ mi kọmọdà àrùgbà tí èmi náà yanu jù ní sẹ́rí ẹ̀dẹ̀ ẹ̀yin àgbàlagbà náà lẹ́kọ̀ọ́ tí ilé òun bá wó pé ká lọ wo foundation lé ìyẹn òun ìpìlẹ̀ ilé tí ẹja bá wà ní tútù lóṣè káwọ sẹ́yìn tí ẹja bá ti di gbígbé báyìí tí àwọn afẹ́ka yóò máa rún ni ilé ìrìn ọgbà mi pọ̀ sí àti kékeré ló ti bàjẹ́ ẹ̀ lọ́mọ tó yẹ pé tèmi bá bá sọ̀rọ̀ ọgbà mi bá yóò sọ fún mi pé uyù ẹ̀ uyù ẹ̀ ìdánbà èmi nu ló sọ Ọlámídé tó bẹ̀rẹ̀ sí ṣe rẹ́kọ̀dù lé mi lórí. lẹ́nu tiẹ̀ tòun tẹ̀lé ti sọ wípé àwọn ò kọ́ ọmọ ẹnu wo bọ̀bọ̀ ìgbọ̀rọ̀ kan ṣáà ẹnu ẹ gbọ̀rọ̀ kan ṣá jó mọ́ ohun ọ̀túnmọ̀ kan tó ń sọ lẹ́nu ẹ ṣá. èmi tẹ̀ fẹ́ sọ pé bá tẹ́ ẹ bá mi sògùn bóyá Eh, owó tí mo fún yín lánàá ẹ̀rọ pẹ̀ fún mi jẹ́ ìyá mi. ẹ má bẹ̀rẹ̀ aṣọ ní ká kú bẹ́ẹ̀ dẹ̀. ìrọ̀ wọn sẹ́rí mọ́mì èmi fẹ́ pè é sí àkíyèsí kan pé bóyá ọ̀rọ̀ ẹ̀ ó ti kúrò lójú lásán ẹ bóyá ká lọ ilé aláwo bá wá àfọ̀ṣẹ gidi kéèyàn ni ẹ níta bá fọkọ lọ gbogbo ìta ọyá ọkọ ìpọ gbà báyìí yóò sì gbà àbí kẹ́ ẹ fún mi sẹ́rí tẹ́ bá rà bọ́ fún mi báyìí tí bá jẹ́ pé ọyá ọkọ mi pọ̀ ẹ báyìí tó bá gbọ́ mi lẹ́nu tó bá sọ ìbọn sí lẹ́sẹ̀. ṣẹ́nu tó ò mọ ọ̀rọ̀ tó lọ́mọ kí ni mo tẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tí mo pè tí mo bẹ̀rẹ̀ ìjọ fún mi bí kò tó ò mú ọ̀rọ̀ tó lọ́kọ̀ọ́ lọ́wọ́ àná ìbò òṣè yìí òṣè nígbà gbà fọ́ṣẹ́ ọ̀rẹ́ òótọ́ ni o. ìwọ náà wọ òtún sọlẹ̀ olóyún tó gbọ́dọ̀ pé kò ní olórí pé àdán rí ni ẹni tó dẹ̀ lóyè ẹni tó lóyún lórí ni ẹgbẹ́ kò jọra wọn ó ti ṣe wọn mú náà. ó ṣe gan ọ̀rẹ́ ọládẹ̀jẹ̀ ká pé fún àwa nǹkan tó kọ̀ jẹ́ káyéfì fún mi ni pé mo rò pé ṣé kò ní pa àwọn pípọ̀ wọn fẹ́ fi ọwọ́ lágbáyàn lójú wọn kó jẹ́ pé due to connections lọ ní wọ́n ṣe ìwà jìbìtì bẹ́yẹn sí mi. irọ́ ni wọn lè fọwọ́ lágbẹ́ lójú tó ti yẹ torí nǹkan tèmi kọ́ mọ̀ ni pé ìjọ kan àjọ kan tó wáyé pé lóòótọ́ òun náà ni o ọjọ́ kan àjọ kan òun là fi lè wa lọ́gùn báyìí ọ̀run ọwọ́ la máa ti mú tó ti yẹ ìwọ kọ gbà fọ́ lóhùn. ó túmọ̀ sí pé ọjọ́ ọjọ́ kan ṣàkó pálábẹ̀ máa ṣe kí ni. confam wọn kò sí problem nǹkan tó sọ yìí náà ó ti jẹ́ kí n understand pé definitely kò ṣe pé bí àwọn fọwọ́ lágbàdo lójú àti ọ̀rọ̀ tó kọ̀ ṣe ní kí ni ìgbà fọlọ́n ìgbà fọlọ́n ọjà ká mọ́rọ̀ mi sọ̀rọ̀. ẹ ṣe problem so kí ló máa ṣẹlẹ̀ báyìí ibi tí mo sọ nípa máa lọ ẹ̀kọ́ ìsìnkúrọ̀lẹ̀ àfọ̀lẹ́ ìwé. ọ̀gá ẹ bọ̀ kí ló dé tí wọ́n fún other officers ní promotion tó wá jẹ́ pé transfer ni ó tọ́ sẹ́yìn. who knows àwọn nìkan náà ló yé sí àwọn tó wà nídìí promotion yẹn nìkan náà lè explain ẹ̀ èmi ṣá mọ̀ pé mo ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe and kò sí kò sẹ́ni tí ò lè kò sẹ́ni tí ò lè sọ sí yẹn. Ah. dádì ẹ jẹ́ kó máa promote àwọn tó ń promote yẹn lọ ṣé ẹni tó máa máa promote ẹ̀yin báyìí id ni straight torí pé kí ni ẹ ti gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ ni ṣé ẹ̀rọ ọmọ kọmíṣánná tó ń pè ní ìgboro yẹn àti ó ti sú mi mo fẹ́ di ọmọ id nígboro mo fẹ́ kọ́ mọ̀ kán dààmú dádì èmi mọ̀ pé ohun gbogbo yé ọlọ́run sọ. àmọ́ ah, mo yín ṣe sọ gbogbo nǹkan wọn ọlọ́run ló wà àdúrà tèmi kàn gbà ní wípé bẹ́ẹ̀ ṣe ṣe nílùú yìí tí crime rate tó wálẹ̀ tí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó máa lọ lágbára ọlọ́run ibi tí wọ́n transfer wa lọ ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ. amen. amen. ẹ ṣe mm, thank you so much and uh, thanks for your support mo appreciate yín gan. Oh. Hey, sorry. wọ́n ti wá ṣe báwọn ìgbà tí mo dé ni mo gbọ́ pé tọ̀ wípé ẹ̀ transfer wípé wọ́n tó fẹ́ transfer àwọn ọ̀gá mọ́ àwọn òwe à àwọn sísì mélòó wa ni ọ̀gá kan ti gbà tí wọ́n fẹ́ gbé transfer lé wọn lórí àti ẹ̀dúpẹ́ pé wọ́n lónìí wọn pé wọ́n ṣe transfer fún wọn ni torí pé àwọn player ńgbà mí náà tán bá ṣe transfer yìí à transfer mọ́ shut up èmi máa ń béèrè fún ni pé à irú mi tán transfer ọ̀gá lọ ká mọ́ rúgbàdùn ti ẹ̀ mọ́ gbádùn bẹ̀ àdúrà tẹ̀mí sáńgbà ni kọ́lọ́mọ jẹ́ pé ó jẹ́ ọ̀dọ̀ àwọn boko haram ni wọ́n ta sáà. gbogbo nǹkan eléyìí ni ó mọ ọ̀ràn ju kankan ọlọ́run bọ́ bá tẹ̀ jẹ́ pé wọ́n lọ̀gá gan àmọ́ nǹkan tí ìbò náà ni òdùn lẹ́nu. ó ní ọ̀gá bo ní èsì ìyá pa ìyá rẹ̀ ọlọ́pàá eléyìí ni mo gbàdúrà jù láyé ó jẹ́ tùbí nígbà tí wọ́n lò ọ́dún ẹ̀ nígbà tí ó ti kú. <laughs> níbo wá ni ṣe pé àwọn ah, sàmì ti ta aṣọ àyíwá yìí nìsín. tipo ṣẹlẹ̀ tó bá lọ jọ pé fake information gbogbo nǹkan tó ń fún wa bóyá o rẹ́dí láti ti àwọn ọmọ ti sọ̀nà má jẹ́ kí n tàn òde tá a bá lọ tó wo ìyàmá dé o tó ń gbé tá a bá kú sórí ilẹ̀ ló ń bọ̀ o kó lọ jẹ́ pé jẹ́ tiẹ̀ ló má. ṣòro ni ó ṣe wà ewu gan lábọ́ bá kú honestly èèyàn mẹ́wẹ̀ẹ́ dà ní ó close mọ́ ọmọ àgbọ̀gbọ̀ kọ́kọ́ àti sọ́kọ́ alẹ́ mi bẹ́ẹ̀ ló ṣe gbé. akẹ́kẹ́ wọ́n ti ti. ọ̀gbẹ́ni ti fún wa ní information kan fún wa ó yá máa lọ ah. poison ní ìdẹ̀lẹ́ta. lẹ́yìn nǹkan tí o ti sọ pé wọ́n á fẹ́ yín jù wọ́n á dúró jù wọ́n á jókòó jù torí tìkúrú bá pọ̀ jù wọ́n á fẹ́ jẹun àwọ̀ sẹ́sẹ̀ tí bá pọ̀ jù ọ̀gá àtúntò sọ̀rọ̀ kí ló ṣe ẹ̀ ọ̀gá ní ṣojú wá dídá. ṣé lọ ṣe báyìí tó ń sọ bàbá náà ní báàbù àwọn ọmọ rẹ wá. wọ́n ṣe ní àwọn àyàmá sáwọn ọmọ rẹ. ṣe rírìtì ọ̀dọ̀ ṣiṣẹ́ tó bàbá ìwà ṣe ká kidnap kábíyèsí ọ̀pọ̀ ṣe sọ. gbé ọ̀gá mi to wa ẹ jọ ṣé torí bó jẹ́ pé mi mú ọ̀gbọ̀n yìí wá be your problem just ex the guy like that kó máa lọ fún ọ yóò ṣe ẹ̀gbọ́n mi fẹ́ràn yóò ṣe ẹ̀gbọ́n mi tàbí wà lè lọ bẹ́ẹ̀ kó kéèké mo máa ní láti ṣèkí àwọn ká máa lọ sí underground mo sọ fáwọn guys kan wá bá wa fún mo bá láwùtì. Hello, Sergeant. se ta ní lálẹ́ se ṣe o tó máa ń lóògùn kan ni ìbílẹ̀ bíbí bèrè kan fi tí wọ́n fi bá wa lọ ni ọmọ kò bá mi rárá ó yàtọ̀ sí bá mi kó jù mí ẹni tó bá lò mọ́ ìwọ náà ṣàmọ̀ Amazing nǹkan tí mo fẹ́ béèrè ẹ jọ̀ọ́ olórí wọ́n àfi ṣe tóbi tó yìí ìjẹ́ ní ẹni tẹ́yìn suspect pé ó lè wà níjọ mi ò suspect anybody because kábíyèsí sọ fún ilé ẹ̀kọ́ pé òye aláwọ̀ kábíyèsí jẹ́ ẹ̀kẹ́ anybody but aso wo na mo mú body well if that should be the case àwọn máa try best very very soon kábíyèsí para because we are going to get to the root of that ìyàwó yìí very very soon yẹn tó gbọ́n kúkú o kò sí wàhálà òun tàbá tún lè dín ní àwọn àtúntò sí ẹ ṣe ẹ ṣe é sí. Agla, Bákàbẹ́sì sọ̀rọ̀, ṣó ti ṣetán láti cooperate pẹ̀lú wa? Ah, Akeke mi ò ní pẹ́. Ah, Akeke èmi ò believe pé ó necessary ká tó ṣe máa wò pé a fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ kò sí nǹkan kan tá a fẹ́ bá kábíyèsí sọ ju pé ká jẹ́ kó yé wọn nǹkan táwa fẹ́ demand fún kí kábíyèsí dẹ̀ jẹ́ kó yé àwọn ẹni tó bá jẹ́ olùgbàlà tí wọn àti ẹni tó lè gbà wọ́n pẹ̀lú owó kí èsì táwa bá ti sọ yìí táwa fẹ́ gbà ẹni táwọn máa pè tó máa fà lówó yẹn ló ṣe kókó wọn bá dẹ̀ fà á lówó káwa yìí wọn banga ta lẹ́yìn fẹ́ pé tálẹ̀ mọ́ tálẹ̀ bá sọ̀rọ̀ àwọn máa fún yín fún un sí tẹ́yìn bá ti pẹ́ nìyẹn káwa sọ fún nǹkan táwa fẹ́ wọ́n dẹ̀ fa àlọ́ káwa lè rí ní sẹ́yìn ó ti ṣe rà àtẹ̀wò yà á lọ́mọ bá ní àjàgbà àtúnyàtọ̀ sọmọ bá ní àtọ̀rọ̀ o ẹ má rò ó àní kí ìsìta bá pẹ́ anybody tó bá fẹ́ máa ṣòkòrò ìyá á máa jẹ́ pé pé ajá tó jẹ̀gbẹ́ tá bá ṣí sọ́kàwé fún àyà o òye yẹn ẹlẹ́dẹ̀ tó bá ń jókòó tó bá dé mọ́ṣúárì ó máa ń mèrè tálẹ̀ lè pè tálẹ̀ bá sọ̀rọ̀ kábíyèsí ó dà nǹkan tí aglan sọ kò yé yín àníkàlẹ̀ yìí lè pè gọ̀gọ̀gọ̀gọ̀ ló máa ṣe kí nìyẹn fáwọn àtàwọn máa bì á bì ṣé àwọn ọ̀dà sáré ẹ̀gbọ́n para ni oṣù. ẹ̀rẹ̀ gbàgbé ẹni tí ẹ má rò ó tẹ́ bá bìlì pé ó lè tutù kan táwọn olóyè yín lè lọ gbé ọ̀sà sí ìran bèbí ẹ ṣe ń wà wàyọ̀ ọmọ láńgídí ní wà ó ẹ bá fà wà lówẹ̀ kúrò gbé ó yẹ ẹ máa láìka ọkọ yìnyín bá sọ̀rọ̀ owó. give me the phone. mo ní láti fún yín ní fóònù mo máa di fóònù mi mú lọ́wọ́ ara mi torí mi ni mo ní ẹ̀yìn adé tẹ nọ́mbà tá a fẹ́ pèsè fún are you ready? ẹ wá àwọn onígbèrè gan. yeah hello o ní láti béèrè orúkọ ẹni tó ń sọ̀rọ̀ mo láyọ̀ láti sọ wọn pé àwa ta kidnap kábíyèsí àwa là ń pè. oh that's great ọmọọba ló ń sọ̀rọ̀ prince a prince àwa la kidnap ọba no no no no. má wọrí kò sí nǹkan tó máa ṣọba ìyẹn tẹ́ bá ti ready láti complete pẹ̀lú àwa a máa gba two hundred million. two hundred million ah, ẹjọ́ fi hàn kúrò ní káàtì erésà ó sì fi ká mọ wá sí ẹjọ́. kò ní mí nìyẹn lè lọ ṣò ready láti sọ̀rọ̀ owó. ẹjọ́ torí ọlọ́run. ẹ lọ Mr. Man gbàgbé tó ṣe ṣẹlẹ̀ ó ti yí ẹ tí ẹ bá ti sọ̀rọ̀ owó ká tó rí òní yìí sí ọ̀túnla a máa pa kábíyèsí tí táwa wáyìn kábíyèsí tí ò bá wọlé a máa bí ẹ̀ bí ẹ̀ a máa sin lóye ni wọ́n gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọmọ kó lórí fóònù ó dàpọ̀ tí rẹ̀ kó lórí fóònù kó lórí fóònù mẹ́rin. wọn rọrọ gidi sọ o èmi ti jẹ́ kó yé nígbà yẹn pé two hundred million làwọn fẹ́ gbà gbogbo nǹkan tó dẹ̀ ń san yẹn ó jọ pààyàn létí mi lè mọ̀ pé mi ò gbọ́ pààyàn pẹ̀lú Mr Kábíyèsí kí lẹ́yìn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bóyá tẹ̀yìn bá bá a negotiate ẹ̀yìn lè padà pé first born yín àbí káà fún fún gẹ̀ẹ́fẹ̀ pé fine aláfẹ́ wa two hundred million ẹ lè bá wọn sọ̀rọ̀ ká change sí hundred million ẹ lè lè sọ̀rọ̀ fifty tá a bá rí pé kò work ká sọ fún yín pé kò sọ̀rọ̀ ń bẹ. ẹ wo ladies and gentlemen ẹ ti kẹ easy ẹ ti kẹ easy. bíbọ̀ bàbá ẹ wo ẹ ṣe nọ́mà ẹ pé ilé bóyá kí á là ó pé gọ́tẹ́ ìsọ̀kò yẹn ẹ kú gbé kẹgbẹ́ kẹkọ̀ọ́ra gbèsè ti pé ọmọ tí ó bá sí two hundred million tẹ̀mí sùúrù wá kí ló ṣẹlẹ̀ gbọ́ngbọ́n kábíyèsí èmi ò ní ọjọ́ bá ṣubú wèrè pẹ̀lú mi mo ní kí ni màá fọ́ nígbà rẹ̀ mi ò ní sùúrù o ẹ bí yàn o èmi ò bá ṣe wèrè àbẹ́ òun gbogbo orí burúkú yìí ẹ̀ lọ́ ṣe mi kì í ṣe ìwọ́n ti tún ọ̀rẹ́ mi lò ní. bàbá èmi ní òkú bá àkejì sọ̀rọ̀ tó jẹ́ nọ́mbà wọn àárẹ̀ ìgbò sí o fífitì náà lẹ́gbẹ̀ẹ́ nípa wọ́n rẹ̀ gbọ́dọ̀ fà á máa jẹ́ kó bẹ́ẹ̀ kí lẹ fẹ́ ká sọ ká sọ pé wọ́n gbé odidi kábíyèsí wọ́n béèrè fún ransom àdẹ̀sán fún wọn so kí wàá níṣẹ́ tí wàá nílùú listen this is what I want I don't know how you want to, you want to achieve it but it's what I want ẹ gbúdọ̀ rescue kábíyèsí at the same time ẹ gbúdọ̀ san a time fáwọn kidnappers yes ẹ play along pẹ̀lú àwọn family kábíyèsí so wọn ẹ má jẹ́ kán fura ẹ jẹ́ kán gbówó yẹn kán gbówó yẹn lọ ẹ̀yẹn wà ní hideout bẹ́ẹ̀ ṣe plan ẹ ní dára nǹkan gbogbo lọ ṣọ́ba o okay that's all I want all right yeah thank you bye. sí nǹkan kan tá a tún fẹ́ máa dá yín dúró fún kábíyèsí a máa kó gbogbo ilẹ̀ a àti adé everything tàgbà lọ́wọ́ yìí pátá àkọ́ máa ní ìdí nínú yìí ọkọ̀ ṣàdúrà fáwọn àjẹ wúlò fún wa ó ti ń pé a ṣe ń ṣe yìí ká má ṣiṣẹ́ àwọn náà níyàwó àtọmọ náà bọ̀ ọ́ ọba jẹ́ tiwa dẹ̀ lélẹ̀. kí n fi ẹnu àṣẹ ṣàdúrà fún yín. lóòótọ́ ló jẹ́ pé àwọn ìgbésẹ̀ tí ẹ gbé yìí wà very very superstitious very untraditional but um, mi ò ní bínú sí yín torí ẹnìkọ̀ọ̀kan yín ló mọ reason tóun fi partake ní irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ah, tá a bá bi ẹ̀yin náà ó ṣeé ṣe kẹ́ ẹ rí nǹkan sọ. So ọlọ́run á wà pẹ̀lú yín eléyìí dẹ̀ tún jẹ́ bí eye opener fún èmi náà tí n bá ti kúrò ní dẹ́ẹ̀nbí tí ẹ fi mí sí yìí tí n bá bọ́ sí ìgboro ó ṣeé ṣe kó ní àwọn ètò tí àwa náà máa tá a máa gùn lé lórí ìdàgbàsókè ẹ̀yin ọ̀dọ́ ayẹ yín o ẹ̀yin ìgbésẹ̀ yín. ọlọ́run á dẹ̀ wá kó sí ẹnìkọ̀ọ̀kan yín nínú kó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn òbí yín fẹ́ gbogbo nǹkan tẹ̀yìn náà fẹ́ òun lẹ máa máa ṣe. kábíyèsí ẹ fèsì ọ̀nà bí lè máa gbàdé bá ti jáde sí kí ló ṣẹlẹ̀ àkékè ọbẹ̀ tẹ̀lé wọn jẹ́jẹ́. kábíyèsí ojú àtúrà rí òwe àkàlà wọn. ẹ̀rọ kẹsẹ̀ kọ́ ẹ̀. àkékè wọ́ọ̀ṣì o another failed operation báwo ló ṣe máa fi èèyàn tó yà wò tí ò so what are you doing the first tálẹ́ irú ibẹ̀ ṣe wà exposed o bẹ́ẹ̀ bá bá ṣe tú ẹ̀yìn tó. wọ́n ṣe máa fi èèyàn jó ìyàwó tí ò look at you look at you mo dẹ̀ suffering mo lé mi ò tolerate rubbish mo ò tolerate nonsense àbí ṣé mi sọ fún ìgbà tí mo débi àwọn ọmọ tí ò tún yà ọmọ àwọn ọmọ ìṣín àwọn ọmọ tó ẹ pé ẹ̀yin fúnra yín gan ẹ ti lè bí wọn dànù wọn dà yín ríboríbo ríboríbo ẹ wò yín as experienced as you are ẹ sọ fún mi kí ni kan tẹ́ fẹ́ tí state will provide fún yín after all failed operation ẹ wá waste ìgbésẹ̀ ẹyà ọmọ lọ́mọ ẹ̀yin tá a ní kẹkẹkẹ wà ní ẹmọ fàfíẹsì kẹ máa kẹ máa kẹ máa kàn máa lù wọn mo dẹ̀ mọ̀ pé láì ṣe pé ẹ̀kàn máa lù wọn àwọn ọmọ yẹn ní lọ sẹ́nu kú ẹ̀kàn máa lù wọn sẹ́nu kú ń sìn àwọn dà what do we tell the families what do we tell the society ẹ bọ́ síta fún ayé kẹ́ lọ ka dailies àwọn ọlọ́pàá tó ti fail àwọn kidnappers wọn wá ń dà yín ríboríbo látọjọ́ yìí I'm not happy I'm sad and I'm disappointed. No, not at all. Officialism. Okay. Ọmọ tí ó mọ̀ wá wí ìṣòro ní fáyé, bó ti ń ṣẹ̀ nílé ni ó máa ṣiṣẹ́ lóde. Eh, nǹkan bẹ́ntì, wọ́n lè máa tó àwọn ọmọ ibi tó jáde yìí please ẹ ní láti redeem image ara yín okay yes sir yes sir you need to do something as soon as possible. ìbéèrè kò ṣeé fọwọ́ rà láyé ìwà rere kò ṣeé fi bá ní ọmọlúwàbí kì í ṣokùn tọmọ lè jẹ lára bàbá ẹ ẹ̀wẹ̀ ni àbíire tí kò túnra rẹ̀ bí tọ́ ọmọ rẹ̀ ní sinmi ọmọ ayé ò dájọ́ mọ̀ gbà ọmọ rẹ̀ five ni. fàgbàlagbà. bàbá mi ṣé ẹni fọwọ́n mo sẹ́ẹ̀dì fún yín ni lórí WhatsApp. Ah, tí mi ò bá ní purọ́ mo rí ọmọ no no no oh, perfect perfect perfect ó ti dùn jù bọ́n tí bá ti parí o ẹ̀ ọmọkẹ́mi náà àbújá ìbùdá ni mi mi ṣèyàn bẹ́ẹ̀ máa kàn sí ẹ kémi kan parí ẹ máa kàn sí ẹ iṣẹ́ bá ti dán máa kàn sí ẹ kí ló ń ṣẹlẹ̀. bàbá mo tẹ̀ fẹ́ já ẹ́ sí kinní kan. olúyọ̀lé ìbàdàn ọmọ yẹn kàn ṣe bó ṣe òun ni ó ṣe kọ́nà wà lẹ́yìn ó kàn ṣe ẹ́ níyà orúkọ ẹ jẹ́ àkekèé. ẹmbàsì àkekèé ó mọ̀ pé tí irin bá kọrin ìkan máa tẹ̀ fún kan àkekèé lòun a èmi fúnra mi irin ni mí ọmọ ògún lágbẹ̀dẹ ògún ló bí èmi gangan fúnra mi ló rọ mí kàn ìmájì pé tí jábọ̀ kọjá lórí scorpion ṣé mo kì í máa tẹpa ni máa tẹpa ni máa tẹ tòun tó rò díẹ̀ tẹpa bọ́dọ̀ kàn jẹ́ wípé gbogbo iṣẹ́ tó yẹ kí n jẹ tó ń jẹ lásìkò yìí ló ń dùn mí bọ́jú gbogbo ẹ lọ apákan tó jẹ ni kò ní jẹ́ bàjẹ́ èmi náà ní sì máa dé mọ́lẹ̀ máa dé bó ṣe wà ẹ́ ah, scorpion bàbá àbórí ẹ̀ yìí akẹ́kẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ irin ni mi máa dé pa. èmi bá yẹ bàbá mi kò ní bẹ́ẹ̀ wú rí kò ní bẹ́ẹ̀ wú lọ. ó mọ̀ kan ẹ bá sì máa rí ẹ jẹ́ kí n máa lọ mímọ̀ pọ́rọ̀ ọ̀run olùgbàmùsọ̀ kò sí wèrè ṣe nìyẹn ṣé mi mọ nǹkan tó yẹ kí ṣe ni kí ni ọmọ ẹ̀yìn ọmọ àpàbàtà àwọn akiri tó ṣe é sọ fún mi ṣáà. kọmíṣánná tàrí onírun lórí but ẹni tí ní àkèké yìí ó dán orí ẹ̀ ni kò sí kankan lórí ẹ̀ ìyàtọ̀ yẹn kí ni ẹ ṣe mú jẹ́ ká máa dá ọ̀tọ̀ ẹ̀ so we have to tell am a máa mú lọ́wọ́ báyìí táwọn ti wá mú sí yẹn ẹ̀ẹ́n yẹn bá tètè ṣiṣẹ́ ọlọ́pàá nìyẹn ok. ọ̀gá òfé máa fọba ṣeré ọmọ kọmíṣánná ó bówó nílé ó sì tún rẹwà ó jayé ọba ó ní bàbá tó lágbára. ọ̀gá ló ní kó wá. ṣé nítorí pé o ọ̀gá wa o dẹ̀ tí ì rí wọn òun ló fi ní right láti jókòó àti pé kí ló fún ẹ ní ọ̀dá sùtì pàápàá gan láti jókòó o tún wá jókòó o tún cross ẹsẹ̀ o tún wo tv o máa láyà o. níbi náà ó ṣe é mo ní kò fi ní ọ̀sán o tún ti jókòó ẹ̀ wọ́n bó ṣe rí. Àjàrà Àjàrà. kí ló ṣe lọ́kùnrin ọmọ kàrọ̀ lóhùn tá làwọn àti pé alóòsàn tó fojú kò tó jẹ́ àbá. àǹtí tọ́pọ̀ kì í ṣàjòjì ní ilé yìí kò dẹ̀ ṣe máa jókòó síbi tó jókòó yẹn tó mi rò pé mo lè stop ẹ̀ pé kó má jókòó. kò ń ṣe àjòjì ní èkó lè ṣe máa jókòó lọ́nà ṣé inú ilé yìí ó ti wá di kíkadá tẹran kó kàn máa wọlé kó dẹ̀ máa jókòó just like that nǹkan ti ń ṣe orí ẹ̀ máa kí fún ẹgbàá mọ yẹ fún o. kí ló ṣe bí bẹ́ẹ̀ ó fún ọmọ ọgbà tó ló ṣe onírànlọ́ bó ṣe gbà pé bẹ́ẹ̀ yàtọ̀ síra ń bá ọ̀ pa ọmọ. ó dẹ̀ wọlé ó dẹ̀ jókòó ó tún wá kọ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó tún wo tv. ǹgbọ́n kí ló ṣẹlẹ̀. ń sọ mo rí pé ẹ pè pé kí n wá nígbà tí mo dé nígbà mi ò bá èèyàn kankan mo fi jókòó bí a ti ṣe dé ni ẹ kọ́kọ́ ṣe fún mi nígbà ti gbà ṣọ kó dé kó jókòó. sọ́sà. orí ibi kíní tó ń fi amọ̀ mọ́ tó gbé síbi junction kan bẹ́ẹ̀ kálẹ̀ mi ni mo bá ìbọn lọ́ọ́ kí n yìn fún ẹ lẹ́sẹ̀ ẹnu ẹbí kìíní word puzzle tán tó pọ̀ tán tó dáadáa tẹnu lọ báyìí tètè lọ báyìí just look at you my friend. ọmọ kọmíṣánná ọmọ kọmíṣánná ni mo times. mẹ́ta o. Hmm? àwọn ló máa ń sọ bẹ́ẹ̀ jẹ́jẹ́ Mm. ṣe ni. òótọ́ òun jẹ̀bi pé ó jókòó gbà tó yẹ kó dúró dè mí ṣùgbọ́n òun náà jẹ̀bi bó ṣe là nígbàjú yẹn ó mọ̀ pé bó ṣe gbá etí ẹ̀yìn etí mi ló bá torí pé ìkọ̀ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó wà nínú compound èmi náà represent ìkọ̀ọ̀kan ni wọn ló dẹ̀ represent state tí mo bá tó sọ pé state ló là ń gbàjú mo tún rí sọ nínú uniform ó yẹ kí n lọ́ọ̀kẹ́ up ni ó yẹ kó wà lẹ́wọ̀n fún kan tó ṣe yẹn Hmm. má ṣe bẹ́ẹ̀ mọ́ punishment tó yẹ kí n fọ́ ìwọ ló jẹ́ ń fún mọ́ nsìn civilian ni wọ́n òun gbá force létí ká lóun ló mú ẹ tó láàrin gbàjú nǹkan please don't do it again okay. okay sir. yóò tọ́kọ́ wá fún mi pé ibi tí mo ní mo fẹ́ràn kọ́ àwọn ènìyàn má kó gbàjú ìbò tó bá dán wò ìgbájú ẹ̀jẹ̀ ni kò ń bá yàn mọ́ wọn bá. ọmọ bá òfẹ́ máa fọba ṣeré ọmọ kọmíṣánná. ó bówó nílé ó sì tún rẹwà ó ń jayé ọba. ta ló ń jọ máa pẹ̀rẹ̀ níwájú máa pààyàn èmi èmi ni wọ́n sọ pé kí n fò kí n níṣó. ṣé wọ́n ti gbà yí pé orí tí a fi ṣe kò tí kúrò lọ́rùn wa kí àwọn ọlọ́pàá tó mú ẹ èmi gangan ni màá fi ọwọ́ ara mi mú ẹ tí màá fa ilé ọlọ́pàá lọ́wọ́ gbogbo iṣẹ́ tó yẹ kí èmi máa jẹ ìwọ oúnjẹ wo oúnjẹ anyhow máa jẹ́ kó yẹ pé orí tí a fi ṣèwé kò tí kúrò lọ. Hey guys. ẹ̀yìn tí ẹ máa lò fún àkekè nìyẹn tẹ́ bá ti dọ́dọ̀ ẹ̀. bàbá rẹ̀ máa lọ ṣe. tí ẹ bá ti débẹ̀ ẹ máa yọ ẹyin jáde ẹ máa máa wí tẹ̀lé mi èyí tá a wí fún ọgbọ́n lọ́gbọ́ngbọ́ èyí tá a wí fọ́gbà ẹ fọ́gbà lọ́gbàngbà. ṣe kó ṣe báyìí ní tìlá kó ṣe. kó ṣe kó ṣe báyìí ní tìlá. ọ̀rọ̀ tí òkú ti bá balẹ̀ sọ. One tí bàbá rẹ̀ sọ ẹnu máa What have you wá jù. wọ́n lépa ẹ̀mí kìí tí wọ́n fẹ́ pa ẹ̀mí ó sódàmọ̀ sódàmọ̀ obìnrin ọgọ́mẹ́rin. sórí bí mo ṣe máa ń wá báyìí lóòjọ́ láti ìbàdàn wá sẹ́kọ̀ọ́ ó ti sú mi o mi ò tiẹ̀ lè kó pẹ̀lú ẹ̀ mọ́ because owó náà ó mọ gbogbo ọ̀nà nàìjíríà wáyé pé wọn ò tún ṣe gbogbo ọ̀nà ló ti bàjẹ́ yẹn àdẹnu eh? ah, gbogbo mi ò tèmi òun wà òkè tí bá wà nínú mọ́tò láti ìbàdàn wá sẹ́kọ̀ọ́ so mo fẹ́ máa wá báyìí ọpẹ́ mi pọ̀ sí tèmi nìkan ọpẹ́ at least nǹkan tó ń sọ yìí not every time ló ń wá by road now eh? at least o bá sọ pé eh, potholes pọ̀ o eh, wàhálà pọ̀ o stress pọ̀ o not every time ali ó yẹ kó máa understand mi ọpẹ́ ìgbà tó máa time wà tó yẹ kó máa wá bàyẹ road ló wà yìí ah, ok sọ fún mi inú yẹ àti ròdè wo ló pọ̀ jù so babe o ní ìdẹ ìtọ́dúrí dọ́là at least ara àwọn èèyàn tó yẹ pé wọ́n wọ́n wà nù bus tó travel good three days tó dẹ̀ wà nù mọ́tò tó dẹ̀ ń lọ tó ń bọ̀ tó yẹ pé and then they are okay kì í ṣe pé wọ́n lo àwọn náà lo wọn lẹ́jẹ̀ lọ́rùn they are not animals. Ah, àbáyọ̀mí so you don't even love me o o sọ fún mi pé kí mi máa wà nínú mọ́tò for good three days nínú bus tó fẹ́ pa mí ni ṣé àwọn èèyàn tó ń fi mí wé yẹn nínú ṣé èèyàn ni wọ́n ni ṣé wọ́n níbi wọ́n níran ni ta ló bí wọn ta ló mọ̀ wọn èmi odidi ọmọ kọmíṣánná for God's àbí o ò mọ ipò dáàdì mi ẹ ṣé o mọ ipò dáàdì mi ní ìlú yìí ni tó bá ipò ọmọ ni ò ní máa sọ bẹ́ẹ̀ yẹn náà bó sórí tó bá tẹ̀ tí mo pé òní lè máa ṣe fún mi kí n máa wà bá ẹ̀ rọra fi mí sílẹ̀ jẹ́ kí n jókòó sí Ìbàdàn mi ṣó ti gbọ́ Ah, wo èmi mú àwọn olówó kan tó yẹ pé wọ́n fi owó ṣàánú àwọn èèyàn bíi tìmọ̀ ajíbọ́lá wọ́n máa ń tọ́jú girlfriend wọn ni kò sẹ́ni tó bẹ́kú lọ́dọ̀ wọn báyìí tó tún bẹ́kú jáde mọ́ wọ́n máa ń rẹ́rìn ayọ̀ jáde ni kí ló dé olówó títí ò fẹ́ fi ṣàánú ó tún mú àwọn èèyàn kan àwọn èèyàn bíi ṣògo bàbá ò bàbá ńlá àwọn ilé ìlú wọn fowó wọn ṣàánú ni kò sẹ́ni tó dọ́dọ̀ wọn fún help tí wọn kì í ṣe fún àwọn èèyàn bíi Mr. Ogoza gbogbo ọmọta àwọn eléyìí fi owó ṣàánú fún owó wọn fáwọn girlfriend wọn ni many people kí ló dé olówó tiẹ̀ ò fẹ́ fi ṣàánú ó dẹ̀ sọ pé ó fẹ́ di honourable wo tó bá ti mọ̀ pé o ò lè ṣe nǹkan tí mo fẹ́ just let me be. ọpẹ́ mi pọ̀ sí lójú mi náà ṣé mi lè ń sọ pé ọ̀dọ́sà bàbá òkínní kan arínfì ti pọ̀ ju ọpẹ́ ó dẹ̀ mọ̀ pé mò ń sọ fún ẹ pẹ̀lú àwọn ìwà òṣì tó wà lọ́wọ́ èmi ló ń sọ gbogbo yẹn fún so àwọn yẹn wọ́n bẹ́tà mi àbí sórí jẹ́ kí n sọ fún ẹ sórí ọmọ ọ̀lẹ kò ní sára máa ṣùgbọ́n ọmọ ọ̀lẹ ọmọ ẹran lè má ṣùgbọ́n ọmọ ẹran sórí àwọn òwà ìgbéraga orí burúkú tó ń bá ẹ̀ka tó ń dà ẹ̀ láàmú tó lè má jẹ́ kó gbélé ọkọ òun ló ra wọlé ànímídẹ̀ ń ṣe ẹ́ ọmọ kọmíṣánná ọmọ kìíní kan ọmọ kan wọn wà á rí lọ tíra yẹ wò ṣèbí àwọn olùdákọ lọ bá àwọn yẹn káwọ ètò yàtọ̀ nù ẹ̀ tó ti gbọ́. òun ah! sọ fún mi pé mi ń hùwà ìgbéraga ìwọ sọ fún mi pé tí ó bá yẹ pé kìíní kan wá ti ju èmi nù sórí ìyẹn gbogbo ló máa dà níbi tá a dé yìí rọra fún mi sílẹ̀ kó jẹ́ kí n máa lọ́n lọ mi adé tiẹ̀ park park park ṣe bọ́lẹ̀ park ṣe bọ́lẹ̀ mi ò lọ mọ́ wọ́n ní kó park park náà wò. ṣé o fẹ́ máa lọ sẹ́yìn mọ́ mi lọ́wọ́ ni. park lè fi bọ́lẹ̀ jọ. báwo ló mọ iṣẹ́ ìṣe báyìí. tí o tó ṣe mi ìmọ̀ kan tó gbé sọ́nà tó jẹ́ lọ. ok ok ok máa park fún ẹ máa park. park náà kó jẹ́ kí bọ́lẹ̀ jọ oníranu òṣì oyún náà ò ní èyí tó tún nínú ọ̀ kí ló gbé sọ́nà tó tó tó lóhùn rẹ̀ gan you this idiot olówó lọ́wọ́ ò lè ná o lè sọ fún méjì honorable àbó ti dán honorable nírú nǹkan tẹ́ bá dán honorable ẹ̀ nílé fowó ṣàánú fi yàn common girlfriend yẹn òun lò lè fowó ṣàánú fún yẹn lò ò lè náwó sí lára kọ́mọ̀ pé yes girlfriend yẹn ló ń bọ̀ yìí. kò sí kò sí kò lóye ṣe báyìí kò sí bàbá náà. ọmọ kọmíṣánná. kò sí. ó bọ́wọ́ nílé ó sì tún rẹwà ó jayé ọba ó ní bàbá tó lágbára. ẹni mo sọ fún ẹ tí wọn mọ yóò pọ̀ kí ni problem ẹ náà ẹ every time wọn máa ọwọ́ ẹ náà wọn máa sọ wọn máa fẹjọ́ èsì lọsùn wọn fẹjọ́ èsì lọsì wọn máa fi wọn lọ́kàn ah kí ni problem ẹ fi wọn lọ́kàn balẹ̀ mọ mi mo fi yín lọ́kàn balẹ̀ tí bá gbégbá ẹ máa ẹ máa ẹ máa níbi mọ bá gbọ́ rẹ̀ máa ní mi wò pé kí ló dé gan-an ṣé bí lọ́lẹ̀ tún gbọ́rì mi lórí ọ̀rọ̀ àbáyọ̀mí tẹ́lẹ̀ pé àfi kí n fẹ́ tipátipá kí ló dé tí màá fẹ́ mú náà ìdílé sí sílẹ̀. ṣé tó bá gbé dáadáa ṣá máa sọ pé o ò gbé o gbé dáadáa ni àwọn la máa tọ́ ẹ sọ̀rọ̀ náà wọ́n wọ̀nyí má jẹ́ káwọn ayé máa bú wọn àtàpá àpò ẹ̀wò má jẹ́ káwọn ayé sọ wá lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀wò torí pé mo ti sọ tèmi o because I don't, I don't know what your problem is. Ah, kí ló kí ló jẹ ní ọgbà ọgbà ọgbà òfin tó lẹ̀ náà ah, ah. ẹ wò mọ́ mi ẹ ṣáà fún mi sílẹ̀ ẹ yẹ kí n ṣe bó ṣe wù mí ẹ fún mi sílẹ̀ kí ló dé ẹ kí n ní ìgbà ìdìbò ṣe wù 还准备出来嫁人？ tó ṣẹlẹ̀ mo mo fẹ́ bá dọ̀rẹ́ so òun ni mo ṣe ń pè kí n béèrè lọ́wọ́ ẹ̀ yorùbá dẹ̀ sọ pé a ọ̀nà mo kí ń ṣìnà torí ẹ̀ mo ṣe t oògùn àfárí ẹ àǹfààrí o máa ń ṣe irun oríṣiríṣi style ẹ̀ máa ń ṣe ẹ̀dọ́ fi one hundred and fifteen thousand ṣe irun. gbàgán small doctor one hundred fifty thousand one fifty thousand ló fi ń ṣe bí a bá dọ̀rọ̀ ẹ̀ o lè bá sọ̀rọ̀ ẹ̀ o ẹ̀wẹ̀ ó mọ̀ orí tó lè àmọ̀ ó fine àbúrò mi ẹ̀ ká ẹ̀ kí ẹ̀. gan fún àlọ́ níwájú fún àlọ́ gbẹ̀gbà ju fún ìlú kò náìsì àwọn àjọ tálẹ̀ ń bú lóòótọ́ ẹ̀sùn ọba gbẹ̀rù rẹ̀ àti ìwọ́n fi lè ra káàdì Hey guys, I dey feel something now. I dey think something now. Ṣé ẹ̀yin ò fi pé ó yẹ ká wà very careful lórí operation tá a ṣe? Especially lórí ọ̀rọ̀ iṣẹ́ ọba tá a ṣe tán yìí ọmọ this iṣẹ́ ọba wo ojú ẹ̀ ó fa agobi fún wa o to the extent to yẹ pé wọ́n declare wa wanted ṣé yóò rí wípé iṣẹ́ yẹn iṣẹ́ tó yí ni and you have to be very and extremely careful ó yẹ ká wà careful pẹ̀lú gbogbo àwọn movement wa ni màá àbí una no dey feel better yẹn honestly i dey feel because i no get i no just understand the way the whole thing come be because téèyàn bá ṣàdúrà gan kó náà má jẹ́ kí iṣẹ́ padà bùyàn lọ́wọ́ ni now this is don involve federal government kò ṣe federal nìkan o state government. gbogbo security agency gan-an ló ti wá kí lábẹ́ ṣe gbọ̀ngàn tó ṣẹlẹ̀ gbọ̀ngàn kí la ṣe ṣé na be the first ni àbí na be last i no get. ṣẹ́rí nǹkan kan wà tí mo fẹ́ kí i understand èyí tó ṣe kókó mbẹ̀ ni pé ká ní street code ti wá tán ló ká dẹ̀ máa ṣe ọpọlọ wálẹ̀ twenty four hours ẹ mọ̀ pọ́nmọ́ tí o ti disvirgin ò lóyún kò possible tó tábà ti gọ́ ọ̀kẹ́ sí nǹkan kan tó fẹ́ ṣàwà tó bá ń wọ̀n kan máa wá wa káàkiri ṣé wọ́n fẹ́ dọ̀lẹ̀ ni ṣé níbi tá a bá dé yìí tá a ṣe wáyé ṣé èèyàn kan ṣoṣo lè mí èèyàn mẹ́rin ni ẹ gbàgbé náà kó tó di pa máa sọ pé ó yá mo káwọ́ mi sókè èèyàn máa ti kú púpọ̀ òye òye èèyàn nígbà tá a kéèké tó wá wà lánàá kó tó di pa máa káwọ́ sókè èèyàn máa ti kú púpọ̀ ó dẹ̀ kẹ́ máa rántí pé a ní àkéèké o ó dẹ̀ ṣe wáyé tí ìjọba sọ fún mi tó bá sọ̀rọ̀ ẹ tẹ̀lé o ṣùgbọ́n kóun náà lọ sí jì àkéèké you no see wetin i dey see yẹ kó mọ̀ kó yẹ kó fọkàn balẹ̀ náà. you guys mo ní kẹ́ ẹ relax ẹnì ò kí rọ́jọ́ mù ṣé anybody tó bá fọ́ǹbù nù wọn èmi àkekè máa ta wọ́n pa ni. ṣé yẹ kó máa má tẹ́gùn ṣé anybody tó má tẹ́gùn. Ah, sọlá ṣe àfihàn àbí. Wetin you dey talk? our number one be this after she na fish. 多厉害！ Bímbọ́ níbo lẹwà ẹwọ̀n pàtrò níbo níbo níbo ẹ ṣé mo bi tí ẹ bùkù mi sí ibi tí mo sọ fún yín pé mò ń lọ lẹ́kọ̀ọ́ ẹ láti tó ń bà mí sí sí sí sí ètò ní ètò ní ètò ní ètò àwọn bóyìí ń wà bíi tí mo wà ń sùn sùn sùn sùn yáyáyá ẹ jẹ́ ká arrest wọn mọ́bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ sọ̀rọ̀ olùbí ogun àbí tó bá lọ mẹ́sàn tó lọ ṣe ní lórí ìlú ṣùgbọ́n mi fọ́ orí ẹ̀ dànù ìròyìn ogún àbí ṣé o bóyá mi ò mọ gbogbo nǹkan tó ń ṣe látẹ̀kùn àti ìyàwó. wọ́n ló ṣó àǹtí rọ́bìs kan àbí àwa ló ń gbé fún un. ìwọ̀n mọ̀pájá tó ń jẹ́ ìgbẹ́ tó bá ṣe sọ́kà wí fún wa yá pẹ́ ní ìdàgbàsókè ìjọ jẹ́ ká máa mílì ìlọra lè bá wí bí. ìdè kókó ṣì dìde ìdè sọ́kọ̀. ẹ máa wọ wèrè tí mo ká àbùsà ọ̀dà ẹ yìí. ọ̀gá stand up you see them dey follow you dey pay for yellow grace no be your mate for yellow match. dìde kókó fọ́ọ̀kì. life ń ṣe ń bí báyìí. nígbà tó ti dé láti ṣe mo ti ń di mo ti ń di mo ti ń di mo lè ń bí ẹ kí ló ṣe ẹ ó sọ fún mi. òun pa tó ń lọ sí iṣẹ́ láàárọ̀ ó jẹ́ òun bóyá ìṣe kankan wà tí mo ṣe sí ẹ tó fi tó fi sọ pé ọlọ́pàá yìí wà fún mi lọ sí ìjọba pé má pààyàn mo dẹ̀ kó mo ti pààyàn rí. sọ pé ìbejì gbogbo ìwádìí ta lè ṣe lórí ẹ̀ kò sí kankan tó sọ pé bóyá òkú sí nìkan mo ṣáà mọ̀ pé èmi náà ò ní ṣerú nǹkan bẹ́ẹ̀. thank you. ó jẹ àti pọmọ ní tá a bá gbé tán ìdùnnú máa wá a gbé tán ìdùnnú yẹn dẹ̀ wá ọlọ́run ṣe lóhun nìkan ó ṣe máa tún máa ń bànújẹ́ wá bá wa lẹ́yìn ọjọ́. àti èyí mi náà ẹ wò bóyá kẹ́ ṣe further investigation ká lè mọ̀ bóyá ni or not because while I ti ń you. jù o. tó dá ah, Well, I just hope so. Ah, I hope so. Because kó má bàa lọ jẹ́ ọmọ yìí ló ń ṣe gbogbo nǹkan yìí. Ah, tó bá lọ jẹ́ wípé ọlá mi pọ̀ sí, òun ló wà ní abẹ́ tó ń jó bí egúngún tó bá lọ jẹ́ pé òun ni tó bá lọ jẹ́ pé ọlọ́run pọ̀ sí ni kò ní í sí o. àdúrà ni ká máa gbà kó má jẹun ok má tún má tún má tún gbé lọ́bọ̀ yẹn má fẹnu àṣẹ lù. ó yá má jẹun. ẹ kò ní jẹ o. àwọn ti gbọ́ àwọn ti sọ tèmi ṣá. mọ́mì àyà mi já ẹ̀rù ẹ̀bà mi nígbà tí mo tají. láì kí ṣe kírímínà láti I can't cope with it anymore. o kì í ṣe kírímínà kí wà ní ẹ oníkíni ẹ o lè ní àbí ẹ o fẹ́ mọ bí mo ṣe jẹ́ àbò fẹ́ mọ o fẹ́ mọ uh, gravity ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ìbá ṣe ipò tí mo wà ṣó rò pé ìwọ ọmọ àwọn bíbá níṣẹ́ ló yẹ kán lọ̀kẹ́ ọ̀ níṣẹ́ ni yorùbá ní kán lọ̀kẹ́ ọ̀ wọ́n mú ọmọ ẹ̀kọ́ jalè wọ́n ń bá mi sọ pé kò ń ṣe wọ kò ń ṣe wọ èyàn mélòó ló rò pé ó ṣerú kọ́ bẹ́ẹ̀ tó ṣì wà nílé bàbá ẹ̀ kò tó wá ní kò dúró síbi àkè protect ẹ̀sìn nílé you tell me pé wọ́n kì í ṣe criminal tó bá bí ìyálà bẹ́ẹ̀ mo sọ fún ẹ máa ọmọ jalè mi ní kó wà nulẹ̀ kí kí kí n bà sílẹ̀ sí ni ó sọ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n òkèèrè mi ò mà kí n jẹ́ kémi yà èmi mi ẹ̀ mi kí n jẹ́ kémi yà ṣáàṣì sí náà lè máa ní. ẹnu ẹnu ìyá ẹ yamayama yẹn ló sọ pé ìwọlé kírímìnà. ọwọ́ ọlọ́run ló wà o. Báyọ̀ bàbá Olúwa bàbá Ṣẹ́gun bàbá Ṣẹ́gun object in ṣe sà ẹ wò tí mo ti ṣiṣẹ́ ọlọ́pàá báyìí ó ti pẹ́ díẹ̀ so kò dẹ̀ sí irú nǹkan báyìí tá àti èrè rí ṣùgbọ́n tẹ́lẹ̀ tí akéèké ló yàtọ̀ ó mú wa lómi ó ti gba ẹ̀mí so many people innocent soul tí ẹ̀mí wọn ti bá lọ ṣé tọlọ́pàá ní ká sọ ni àbí táwọn tó ń lọ tiwọn àbí àwọn tó yẹ kó àkọlọ ká mọ́lé tó máa pa wọ́n dànù kó tó di pé ọ̀gá mi lè sọ pé kí n handle ẹ̀ ó mọ tí mo jẹ́ ṣùgbọ́n ọmọ yìí ó fi ìwé ó ṣèkì wá báyìí àgọ́ mọ̀ pé yes alágbára ni so ọ̀rọ̀ tó mú mi tọ̀ yín wá ó yẹ kó mọ̀ pé ó ní bó ṣe máa jẹ́ ṣé rí gbogbo nǹkan tí ẹ wá ń sọ látàárọ̀ ilé tó wá kọ mí lómi níjù ni pé ẹni àṣírí kan wà ní ọwọ́ ọ̀gá mi lórí ọmọ ẹ̀ tí a lójọ àkekèé yìí ah, ah. ẹ wo ọ̀gá mi ti gbọ́ sọ̀rọ̀ yìí o alàgbà tẹ́ bá rí ọmọbìnrin tá à ń sọ yìí àti ọmọ ọ̀gá mi kò sí yàtọ̀ kankan láàrin wọn ju pé ọmọ ọ̀gá mi ní irun ṣùgbọ́n akéèké yìí gbogbo ọ̀nà gbogbo bàtà ń pàdé ẹ̀ kò sí irun kankan lórí ẹ̀ orí ẹ̀ dán kodoro ni bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé tí ò bá sídìí obìnrin ìjẹ́kúmólú torí èlé tó lágbára jùlọ à ń mu ṣìkún ni láwọn federal sars à ń mu ní gbogbo èèyàn wá pé yes olè tá bá mú olè tó bá le jù àwọn máa mú wọn ní ṣùgbọ́n eléyìí ìyá gọ́mọ̀ pé onílù kan wà nísàlẹ̀ odò fún. kí ọlọ́run bá kọ̀yìn àkèké àtàlágbára ẹ̀ síra wọn káàánú kó lè túká. nǹkan tí ẹ sọ fún mi ni pé a máa fàdúrà jagun so kí ọlọ́run dá èdè àìyedè lẹ̀ sáàárín òun àti alágbára ẹ̀ kọ́lọ́ bá wa kẹ̀yìn wọn síra àwé torí ìwọ gangan fúnra rẹ iṣẹ́ wà lọ́wọ́ ẹ láti ṣe ìwọ o máa wà ní ìgbélé fún ọjọ́ méje tá a máa fi gba àdúrà tá a máa tan kándù tí àṣírí tá a fi lè tú tí gbogbo tá a ń wì tó fi máa di kíni tá a fi dẹ̀rọ̀ lọ́nà àfi gbèjà wájà ẹ wò kí mi ì lè mú mi ìfẹ́ mọ nǹkan tó bá máa kọ́ sí mi wò rẹ́dì láti ṣe. pé kó má ṣe géètì fún mi ṣé ó dáa bẹ́ẹ̀. nǹkan tí mọ́mí àti dáàdì dẹ̀ ṣe kò dáa. tí mo ti wò pé ní ìbáyájọ́ máa máa jó ni tàbí máa máa jó táwọn máa celebrate àbí wò mọ́ jó ni. títí ẹ̀ máa gbọ́ àǹtí ọlámi pọ̀ sí i ah, mo mọ̀ ọjọ́ bàjẹ́ ẹ bá gbọ́ orin ọlá ẹ̀ Davido tó kọ fíjó gbowó èmi gangan ló ń kì í bẹ́ẹ̀. ẹ ẹ lónà báwo ló ṣe jó

Ma. Ma. Jumi. Jumi. Ìṣe. Lórí ibú. Ìwọ ló fi ṣọ́ mi àbí kó máa ṣọ́ mi. bó ṣe sọ ah opportunity lélẹ́yìn màá ríbi jáde lọ sí gbogbo ibi tó ń jẹ́ kí n lọ láti jọjọ́ ayé mi. Hallelujah. 一个窝米。 the commissioner of ADBB. Uh, let's call commissioner if he's involved. know. And the reason why you want to see him. Hello? Uh, this is Inspector Olushola on this line. Please kindly put me through to CP. I want to speak with CP from the execution ground. Okay, thank you. Hello, sir. Inspector Olushola on the line. Uh, the suspect claiming that they want to see you before we can do anything here. Yes. Okay, sir. All right, Thank you. The commissioner is on his way. He's coming to meet us. Everybody should be at a last. ọmọ ẹ onígbèéraga yẹn sórí tíyàn bá bímọ ó máa ń kọ́ ni àti pé tíyàn bá wà nípò ó máa ń fi ipò yẹn ó máa fi ń kọ́ ọmọ ẹ lẹ́kọ̀ọ́ tó dáa ni pẹ̀lú gbogbo ìwà burúkú tí ọmọ ẹ ń wù káàkiri ìwà ìgbéraga tí ò mú ọyàn tó wá ní gbogbo nǹkan tá a sè tí lè fi jó ẹni gbogbo ni màá túṣu désàlẹ̀ kòkò. kẹ́mi ẹ̀ lè dùn kí wọn náà sì dàgbà dàgbà kí n jèrè ẹ ìdí inú o tí mo fi ṣàlàyé ọ̀rọ̀ náà fún ọ. tó bá jẹ́ wípé ti ẹlẹ́bi gbogbo ẹ ṣe bá mi sọ ẹ̀mí mi síbi ẹ bá mi sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ yìí ni mo mọ̀ yín dáadáa ẹ̀yin tẹ máa ń mú àárọ̀ tẹ máa ń sọ di ọ̀sán ẹ ń sọ alẹ́ di àárọ̀ ẹ ń sọ ọ̀sán di òru ó sì ń ṣe ẹ bá mi sọ ẹ̀mí mi síbi pé má jẹ́ kẹ́mi mi jábọ̀ ẹ má jẹ́ kẹ́mi mi jábọ́ ẹ tún fún mi ní agbára kún agbára mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí báyìí ni. Hmm. àdàgbé tó bá wá rí bẹ́ẹ̀ àlùbá yìí dàlà máa lò nítorí pé aṣọ aláṣọ lọ̀gá ń gbà búra ìwọ náà máa bẹ̀rẹ̀ sí ní gbé àwọ̀ ẹlòmíì lò wọn ò ní lójú ẹ rárá ojú ẹni tó gbé wà ní wọn ẹ̀mí àásìkò ọ̀gbìn á balẹ̀ gbogbo ohun tó fẹ́ ló máa tù ẹ́ lọ́wọ́. aṣọ aláṣọ ah, ló bá rẹ ọmọ ìyẹn náà dáa ó ti dá bẹ́ẹ̀ ẹ bá mi ṣe ẹ tètè bá mi ṣe ṣé ọkùnrin làwọn ènìyàn tàbí obìnrin. kò sí ìdó ìlú méjèèjì ṣùgbọ́n ṣe rí kọmíṣánná àti ọmọ tó bá jẹ́ wípé àwọn gan mọ̀ pé ẹ̀pọ̀n ni mí wọn ò ní tọ́ mi níjà ká wá múrò ẹ̀pọ̀n ká fi dájá lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ wípé ibi tí méjèèjì bá ti ṣẹlẹ̀ ẹ̀pọ̀n ẹ̀pọ̀n abájá jẹ́ ni ṣùgbọ́n ẹ wo ẹ jẹ́ ká foríjì ọ̀rẹ́ ti wá sú mi báyìí pátápátá ṣé wo mọ̀ pé ọjà ọ̀dájú láyé ẹni tó bá lójú àánú ò ní bá wọn náà bẹ́ẹ̀ wá bí ó ní ká má ṣe nǹkan fárábìnrin náà ká gbàgbé ẹ ó dà kò burú mo ti gbọ́. màmá èmi náà mo understand mo jẹ́ ẹ̀ sọ ẹ wo ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ṣẹ́tẹ̀ẹ́rí ní tó ń ṣẹlẹ̀ báyìí tí wọ́n mú mi lọ yẹn wọ́n ti lu ọ̀tá mi lálùkì o gbogbo oríkèéríkè ara báyìí àti wọ́n ti bá mi fi apá tẹ̀lé wọn ẹsẹ̀ gbọ́n ti bá mi bá mi gbé ẹ̀kan bá mi wá ajígbégbé pẹ̀lú gbogbo àti pẹ̀lú gbogbo jíjẹ náà kára mi tiẹ̀ kò sí kò padà sí ẹ̀kọ́ tó bá rí báwọn òdélé ewu olóògùn rí kí ni wọ́n ń fapá àtẹsẹ̀ ṣe mẹ́ ọ̀ya má lọ sí. ṣé kìí ṣe ọmọ tí mo ní ká dá sẹ̀rí àfúnjọ́ tó ní ká fi lẹ̀. pọ̀. ẹ̀yin ìyá mi o èyí tá ń fẹ́ gbọ́lọ́gbọ́gbọ́ èyí tá ń fẹ́ gbàlọ́gbàgbà ìwú tẹ́yìn èmi ayé bá sọ lónìí ní kẹ́yìn ẹ̀gbà ọ̀run bá mi gbà. nítorí pé ẹ́nìmì lórúkọ tí à ń pè wọlé tó bá wá níbẹ̀ ìwọ ọmọ kọmíṣánná ó yẹ kó dé. Adébẹ̀yẹ. àjàgbé. ó yá padà. àjàgbé. sọ níbi tó bá ti yẹ kan kì í pamọ́ ọ̀rọ̀ ọmọ tó ń wò yìí ó ti ṣẹ̀mí rì bẹ́ẹ̀ ni ó ti yájú sí mi. kí ló dé tó sọ fún mi ò lè tí mo ti máa mọ̀ ọ́ ṣe é ló fẹ́ dìsítọ́pù ta ló yẹ kó dìsítọ́pù pé ò bá ṣe wò ń bọ̀ láti rówó tó mú wá fi ṣẹ́. mo ti rí ìwé orí nínú iṣẹ́ náà lọ. Ah, àwọn oníbàárà yìí fún ọ lówó inú mi tó wà pẹ́. irú àwọn ìyá òṣìṣẹ́ ìyá aládàáda ò nílé ìbọn náà ṣé ojú òṣùnà fi gbé ẹnu rẹ wà ní níbi táwọn èèyàn ń gbà wọlé tó ń bà jáde tẹ wá dúró òṣì tẹ ẹ rúrò tẹ ẹ gbé báàgì fẹ́ sí gbogbo ojú wa làásì àtiwọ́ náà ṣé kò yẹ kọ́kọ́ lẹ́sọ̀ fún ẹ pé ẹnu ìnànà dúró sí níbi táwọn èèyàn gbà wọlé tó ń gbà jáde báwo ni màá rìpọ̀tì ẹ̀ fọ̀gà mo rí pé iṣẹ́ ẹ̀ ò kẹ́ ẹ lára rárá ló ṣe tó síbẹ̀ lóru tó ṣì pẹ̀lú àwọn yóò ṣe ọwọ́ tẹ̀ ṣe rí ní ti yín ẹ̀ ní ọpọlọ ọpọlọ yín ti dúdú ó ti jóná kò sọ́pọlọ fọ́ bẹ̀ tó bá yẹ pé ọpọlọ yín ṣiṣẹ́ fún yín tẹ́lẹ̀ yóò bá ti ẹ̀yàn gbọ́ ẹ̀yàn aṣọ fún pé ẹnu náà ló sí ẹ̀dẹ̀ ní ní right láti dúró sẹ́nu ẹ má má bínú o èmi èmi ò lọ́pọlọ. bẹ́ẹ̀ni kí ló dé gan-an ṣé ẹ mọ̀ pé àgbàlagbà lẹ́ ń sọ̀rọ̀ sí yẹn grandma mi lẹ́ ń bá sọ̀rọ̀ yẹn o wọn kọ́ ẹ nílé ni abájọ ká ní pé wọ́n kọ́ ẹ nílé ni ẹ má gbẹ̀kọ́. you are very very stupid. ẹ̀yin náà ti rí ìsìn sọpọlọ fún mi láti kó wọn yín mi yẹ ṣe ní pọpọ lẹ́yìn méjèèjì ó ti jó wọn ló ṣe ìyá aládàra ẹ kò sí. ọ̀dà àlàfo yóò ṣì Lọ́dúnkọ̀ iṣẹ́ ti ṣe ń ṣe lọ́dọ̀. Àjàgbé, ò ní kú. Ẹbí máa lọ kúrò ẹ̀hún ló máa gbọ̀rún lọ. Bẹ́ẹ̀ wo, wo mi ta dé. Ilé agbára lé, ilẹ̀kùn agbára lọ́dún náà yìí kọmíṣánná náà gan Ọlámipọ̀sí ìwọ gangan gan ló wàá pè fúnra rẹ nítorí pé o ti pẹ́ o tójọ́ mẹ́ta náà tó ti wà pẹ̀lú mi tẹ́gbẹ́ bá sì pẹ́ lára ọṣẹ ọṣẹ náà ní í dà ó yá pé. màmá ṣe pé kí n pè é ni. ìwọ ni kò pè. má pè má pè. aṣú kété pé arọ̀ kété orí ìyá àṣẹ ńlá ni mo tọrọ o ọlá mi pọ̀ sí ọlá mi pọ̀ sí ọlá mi pọ̀ sí gbogbo ibi tó bá wà gbóhùn àwòrán ẹni ìwọ dà. ó yá àdàgbé wọnú ẹ ah, ah. àdàgbé láti òní lọ aṣọ aláṣọ ni ọ̀gá ń dàbọ̀ra ìwọ àdàgbé àwọ̀ ọlá mi pọ̀ sí ló máa gbé wọ̀ àṣẹ́gun o nítorí pé aṣọ aláṣọ lọ̀gá ń dàbọ̀ra ó yá párádà bóde ẹ̀yin ìyá mi Ajímọ́lá mo dúpẹ́ o wá gbọ́ o akẹ́kẹ́ láti òní lọ gbogbo iṣẹ́ tí àjàgbé bá rán ẹ ó di dandan kó o máa jẹ ẹ láti òní lọ akẹ́kẹ́ sì ló máa jẹ ọlámìkọ̀sí ọlámìkọ̀sí kí ẹlẹ́dàá àwọn àtòjíjì kó pàdé láti ìsíná àti títí ayérayé bẹ́ẹ̀ ni mo sọ akẹ́kẹ́ ó sì mọ̀ bá kékeré ṣe ń gbóni gbàgbàgbà ó yá ọ̀fẹ́ bí ẹ pa. ṣe bẹ́ẹ̀ mi ni ah, wọ́n ọmọ kọmíṣánná ọmọ yìí sì nígbà tí ọmọ ẹ ní òun ló jẹ́ kí n gba ẹ̀sùn ní ara ẹ̀ kí n fi dààmú ẹ̀ kí n fi gba ẹ lórúkọ jẹ́ ṣé ìwọ náà ti wá rí báyìí mo mọ̀ mọ̀ mo mọ̀ fẹ́ fi gba ẹ láyé jẹ́. Sir, permission to carry on, sir. Granted. Thank you, sir.